aláṣẹ muhammadu buhari gbé òṣùbà káre láì fún ọlọ́wọ́ síbi ẹ̀yìdàbàṣe lórí bí ó ti ṣe tún ìtọ́kọ lórí iná dídá pẹ̀lú wákàtí tó pọ̀jù lágbàáyé igbákejì aláṣẹ lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò léwájú fún ìpàdé àjọ tí ń ṣe ìjọba lórílẹ̀ nàìjíríà ọ̀wọ́n gógó gun òkè àgbà wọ ìdá méjìlélógún ẹ̀sùn méjìlélógún lórílẹ̀‐èdè nàìjíríà àjọ neca bu ẹnu àtẹ́lu bí ìjọba aláṣẹ buhari ṣe fi owó lé owó orí àwọn ọjà tí ń wọ orílẹ̀‐èdè nàìjíríà ìròyìn ilẹ̀ òkèrè orílẹ̀‐èdè sudan bu ẹnu àtẹ́ lu ṣíṣe ìkọlù sí ilé ìjọsìn èyí tó wáyé láti ọwọ́ àwọn ikọ̀ ọmọ ogun RSF nínú ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù tí ń gbá ọwọ́ ẹ̀yìn fún ikọ̀ orílẹ̀-èdè nàìjíríà tí ọjọ́ orí wọn ò ju ọmọ ọdún mẹ́tàdínlógún lọ golden eaglet yóò darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù barcelona láìpẹ́ láìjìnà ẹ kú dédé àsìkò yìí láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv òní tí ń ṣe ọjọ́ karùndínlógún oṣù karùn-ún ọdún 2023 ìròyìn àgbáyé ohun la mú wá fún yín látẹnu èmi sọ́ni sodiq abiodun ìròyìn òun rèé lẹ́kùnrẹ́rẹ́. aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari ti gbóṣùbà kárí láì fún ọlọ́wọ́ síbí hilda efiong tó gbayé mọ̀ sí Aida basi tí ò ju ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n lọ lórí ṣíṣe àtúnkọ ohun tó ń pè ní ìtàn èyí tó jẹ́ ti Guinness Book of Records ìròyìn fi ìdí rẹ̀ múlẹ̀ pé aláṣẹ Muhammadu Buhari inú ọ̀rọ̀ rẹ̀ ló ti gbóṣùgbà káre láì fún Aida Bassi látàrí bí ó ti ṣe ń dáná èyí tí ó ń pọ̀ tó sì jẹ́ àkókò èyí tó pọ̀ jù lágbàáyé aláṣẹ muhammadu buhari ló gbóṣùbà kárí láì fún arábìnrin náà tí ò ju ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n lọ látàrí bí ó ti ṣe ń ṣojú ọmọ nàìjíríà ní gbogbo ilẹ̀ àgbáyé pẹ̀lú ìtàn tí ó ń ṣe àtúkọ rẹ̀ láti ọ̀sẹ̀ tó kọjá aláṣẹ muhammadu buhari ló pawọ́ rẹ̀ èyí tó fi léde látọwọ́ fẹ́mi adésínà alámòjútó pàtàkì fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ìfọ̀rọ̀léde fún aláṣẹ Muhammadu Buhari ni ó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó dùn mọ́ nínú púpọ̀ wípé ìdàbàṣe ló jẹ́ ọmọ Nàìjíríà tòótọ́ èyí tí ó ń mú ṣíṣojú orílẹ̀-èdè Nàìjíríà lọ́kùnkúndùn tó sì ń dáná tó sì tún jẹ́ ẹni tí ó ní ilé iṣẹ́ èyí tí ń tó ń jẹ fún ọmọ Nàìjíríà kákàkiri bẹ́ẹ̀ sì rèé ó tún jẹ́ ọmọ Nàìjíríà pàtàkì èyí tó ń fẹ́ràn jùlọ látàrí bó ti ṣe ń gbìyànjú àti kọ́ ọmọ Nàìjíríà èyí tó jẹ́ ọ̀dọ́ ní iṣẹ́ èyí tó ní ìtumọ̀ aláṣẹ muhammadu buhari nínú ọ̀rọ̀ rẹ̀ ló pe inú òun dùn wípé láti dèédé aago mẹ́rin ìrọ̀lẹ́ tí ń ṣe ọjọ́ thursday ọ̀sẹ̀ tó kọjá sí di òní ọjọ́ ajé ni arábìnrin hilda ṣì ń dáná lọ́wọ́lọ́wọ́ ìròyìn fi ìdí rẹ̀ múlẹ̀ pé èyí ni hilda ń ṣe láti pé ó wọ́gi lé ìtàn èyí tí lata tondon láti orílẹ̀-èdè india tí ó ti kọ́ ńlẹ̀ tẹ́lẹ̀ níbi tí ó ti dáná fún wákàtí mẹ́tàdínláàádọ́rùn-ún níye ó lé ní ìṣẹ́jú márùnléní ogójì nìyí wọ́n pe ìdàbàṣe ni ó ti dánlọ́bà ìpẹ̀lú wákàtí èyí tí ó ti ju ti mẹ́tàdínláàádọ́rùn-ún ti lata Thundon èyí tí ó jẹ́ ọlọ́wọ́ síbí lórílẹ̀‐èdè India lò ìròyìn fi ìdí múlẹ̀ wípé Fẹ́mi Adésínà pẹ̀lú àwọn rẹ̀ ló pe aláṣẹ Muhammadu Buhari inú rẹ̀ dùn púpọ̀ pẹ̀lú ìgbésẹ̀ èyí tí Báṣì tí ó gbé láti pé ó ṣojú ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ sì rèé ó padà wọgilé ìtàn èyí tí London tó ti kọ tẹ́lẹ̀ rí láti orílẹ̀-èdè India wọ inú ìwé ìtàn Guinness Book of Record. igbákejì aláṣẹ lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣíbàjò ló ti léwájú fún ikọ̀ ìṣèjọba nínú jíjókòó ṣe ìpàdé ńlá pọ̀ ní olúluwa àbújá lẹ́yìn ìgbà tí aláṣẹ muhammadu buhari ò ti dé ìròyìn fi ìdí ẹ̀ múlẹ̀ pé bó ti ṣe ń ku ọ̀sẹ̀ méjì péré kí ìṣèjọba aláṣẹ muhammadu buhari ó tẹnubọ pátápátá lórílẹ̀‐èdè wa nàìjíríà òun ni igbákejì aláṣẹ ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣíbàjò ti léwájú fún ikọ̀ èyí tí ń ṣèjọba lórílẹ̀‐èdè nàìjíríà o inú ọ̀rọ̀ yìí náà ni wọ́n ti fi ń léde wípé ẹni tí ó jẹ́ igbákejì aláṣẹ lórílẹ̀ nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmi ọ̀ṣínbàjò òun ni ó fi ìdí múlẹ̀ nínú ìpàdé tí wọ́n ṣe wípé àwọn fẹ́ ṣe ìpàdé èyí tí ó lọ́ọ̀rìn láti rí pé àwọn bẹ̀rẹ̀ sí ní bójú wo àwọn ohun ìwé tó tó ọgbọ̀n níye táwọn gbà láti àwọn ilé iṣẹ́ ìjọba pátápátá lórílẹ̀ nàìjíríà kí àwọn tó gbé agbára lẹ̀ ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù tí a wà yìí o àwọn tí wọ́n ń bẹ nínú ìpàdé yìí náà ni ọ̀gá àgbà tó ti akọ̀wé àgbẹ̀ pátá lórílẹ̀‐èdè wa nàìjíríà Boss Mustapha pẹ̀lú amúgbálẹ́gbẹ́ pàtàkì fọláṣẹ Muhammadu Buhari lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò bàbá Gànà Mọ̀gòdó pẹ̀lú ọ̀gá àgbà fọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà àti adarí fáwọn òṣìṣẹ́ fọláṣadé yẹmí ẹ̀sán wọn pé ẹni tó tún jẹ́ alákòóso fọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà wà ń bẹ̀ Festus Keyamo ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ tó ń ṣe pẹ̀lú ètò ìdájọ́ nílẹ̀ Nàìjíríà Abubakar Malami pẹ̀lú alákòóso fọ́rọ̀ tó ń ṣe pẹ̀lú owó ìná Nàìjíríà Zainab Ahmed pẹ̀lú alákòóso fọ́rọ̀ tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè Nàìjíríà Rauf Arẹ́gbẹ́ṣọlá alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ọmọnìyàn lórílẹ̀ Umar pẹ̀lú ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú lílo ẹ̀rọ ìgbàlódé láti wá ìdàgbàsókè fún orílẹ̀ isa pantami pẹ̀lú àwọn ìjókòó aláṣẹ muhammadu buhari lógúnlọ́gọ̀ àwọn ọmọ nàìjíríà yóò retí láìpẹ́ jọjọ. àjọ èyí tí ń rí sí owó lórílẹ̀‐èdè wa nàìjíríà pẹ̀lú bí nǹkan ti ń lọ sókè pátápátá fi èyí fi ìdí rẹ̀ múlẹ̀ báyìí pé owó èyí ti ń bẹ lórí ọjà pátápátá tá à ń ná lórílẹ̀ nàìjíríà ló ti rú gọ́gọ́ lọ sókè sí i ọ̀wọ́n gógó ló ti padà dé ọ̀pọ̀lọpọ̀ nǹkan èyí tí ọmọ nàìjíríà rà lọ́wọ́lọ́wọ́ báyìí àjọ mbs pẹ̀lú ọ̀rọ̀ èyí tí wọ́n fi léde níbẹ̀ ni wọ́n ti ń ṣàlàyé wípé ọ̀wọ́n gógó èyí tó tó bíi méjìléní ogún ẹ̀sùn méjìléní ogún pàṣẹ́ǹtì ló ti dé bá àwọn ọjà pátápátá láti oṣù kẹrin ọdún tẹwà yìí wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ọ̀wọ́n gógó ọjà tí ń bẹ lórílẹ̀ nàìjíríà ní oṣù kẹta tẹ́lẹ̀ ní ń bẹ ní méjìléní ogún ẹ̀sùn mẹ́rin péré àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àjọ NBS wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ ní èyí ọjọ́ ajé wípé ohun gbogbo ló ti padà gbó lórí lọ sókè lórílẹ̀‐èdè nàìjíríà o wọ́n pè ní àti ọdún èyí kọjá ní orílẹ̀‐èdè nàìjíríà ti ń rí ìyàtọ̀ ní èyí tí ń bẹ ní àwọn owó tí láàrin ọdún ọdún tó sì ń tó bíi pàṣẹ́ǹtì márùn-ún ẹ̀sùn ogójì àmọ́ ìyàtọ̀ ti ń bẹ láàrin percent ti ń bẹ láàrin owó oṣù tó kọjá tó ń ti owó oṣù kẹta ọdún tí a wà yìí náà ló ń bẹ ní òdo ẹ̀sún méjìdínlógún nìyí. àjọ nẹ́ka bẹnu àtẹ́ lu bí ìjọba aláṣẹ Muhammadu Buhari ti ṣe gbowó lórí àwọn ọjà tí ń wọlé sórílẹ̀-èdè Nàìjíríà àjọ Nigeria Employers Consultative association neca ni wọ́n ti bẹnu àtẹ́ lu ìjọba àpapọ̀ lórí bí wọ́n ṣe kéde wípé ogúnlọ́gọ̀ ọ̀rọ̀ ọ̀kọ̀rọ̀ owó làwọn yóò fi sórí ọjà tó ń wọlé wá sórílẹ̀-èdè nàìjíríà nínú àtẹ̀jáde tó jáde jẹyọ látọwọ́ adéwálé smart oyèrìndé tí ó jẹ́ adarí fún àjọ neca ẹ̀ka ti ìpínlẹ̀ èkó níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé òfin èyí tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ lórí ti fpm tọdún 2022 lórílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n sì fọwọ́ sí lọ́dún 23 àmọ́ tí wọ́n pé yóò tẹ̀lé gbogbo pátápátá ní ọdún 2024 ní ò lẹ́sẹ̀ nílẹ̀ o wọ́n pé ó yẹ kí ìjọba àpapọ̀ kí wọ́n tètè wọ́gilé òfin yìí tí wọ́n tọwọ́ bọ̀ lọ́dún 2023 tí wọ́n sì pé yóò wáyé láti 2022 wọ 2026 nínú ọ̀rọ̀ yìí ni wọ́n ti ń ṣàlàyé wípé àwọn ohun èlò bíi sìgá àti àwọn nǹkan míì bí ọtí lówó rẹ̀ dọ̀sí lọ sókè pátápátá lórílẹ̀‐èdè wa nàìjíríà inú ìwé tẹ́ bá gbàgbé ìjọba àpapọ̀ látọwọ́ alákòóso fọ́rọ̀ tó ń ṣe pẹ̀lú owó ìná lórílẹ̀‐èdè wa nàìjíríà ló ti pé ìjọba aláṣẹ muhammadu buhari ló ti fọwọ́ sí òfin tuntun ìyẹn ti fpm tọdún twenty three láti rí i pé owó èyí tí ń bẹ lórí àwọn ọjà pátápátá ló tún gọ́gọ́ lọ sókè ju tàtẹ̀yìnwá lọ àjọ NECA ni world ní fi ìdí rẹ̀ wípé bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ń bá lè fi owó èyí tó tó bíi ogójì náírà lé owó orí tí wọ́n ń gbà tẹ́lẹ̀ yóò ṣàkóbá fún ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé lórílẹ̀-èdè nàìjíríà wọ́n pe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ fìkàntílẹ̀ níwò níṣẹ́ lọ́wọ́ tó sì ṣeé ṣe kó padà wá ṣe èyí tó pọ̀ púpọ̀ fún àwọn ọ̀dọ́ èyí tí ń bẹ lórílẹ̀-èdè nàìjíríà o. iléeṣẹ́ ọlọ́pàá ti kéde báyìí wípé gbígbé agbára sílẹ̀ ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù tí a wà yìí ni yóò wáyé láìsí wàhálà tàbí ìdádúró kankan ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá Usman Alikali Baba òun ló fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé Bọ́lá Ahmed Tinubu lẹ́ni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà lẹ́nikẹ́ni ò ní láǹfààní àti dà lọ́wọ́ kọ́ nínú gbígbàgbára ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù tí a wà yìí o usman bàbá sọ̀rọ̀ yìí jáde lákòókò tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní orí ọ̀rọ̀ tó ń ṣe pẹ̀lú ti ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún tí a wà yìí wípé bọ́lá ahmed tinubu ni yóò gbàgbára láìpẹ́ jọjọ bàbá fi ìdẹ́rọ̀ múlẹ̀ lólùwà àbújá lákòókò tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ wípé òun ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ti ń jẹrí káàkiri wípé àwọn olóṣèlú èyí tí wọn láǹfààní àti wọlé nínú ètò ìdìbò tó wáyé ni wọn ti wẹ̀bẹ̀ sí nínú ọwọ́ ọgbà àlùkọ́rí lọ́wọ́lọ́wọ́ báyìí láti wípé Bọ́lá Ahmed Tinubu ni ò gbàgbára wọn sì gbé ìjọba fìdí ẹ síbẹ̀ o ie bàbá ó tún wá padà fi ìdí rẹ̀ múlẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ làwọn ọlọ́pàá ti ń ṣe láti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí kọ́ ọ̀wọ́ àwọn lè ba ẹnikẹ́ni èyí tí ajé ìbàjẹ́ bá Usman bàbá tẹ̀wájú wípé àwọn òṣèré bẹ̀rẹ̀ sí iléeṣẹ́ ọlọ́pàá láwọn ò ní sinmi mọ́ láti rí i pé ètò ààbò ló dúró dìgbì lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù tí a wà yìí àwọn sì ṣetán láti rí i pé àwọn dáàbò bo ìṣèjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà ó pé ogunlọ́gọ̀ àwọn olóṣèlú yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa lo ọgbọ́n àlùmọ̀kọ́rí yìí ní ilé ẹjọ́ pẹ̀lú àwọn ọgbọ́n míì àti ọgbọ́n àrékèrèké kan láti pé wọ́n da ètò gbígbé agbára sílẹ̀ lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n wò. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti padà tẹ Ṣeun Kútì lẹ́yìn ìgbà tí ó lọ jọ̀wọ́ ara rẹ̀ fún àwọn ọlọ́pàá èyí tí ń ní ìpínlẹ̀ Èkó òǹkọrin tàkasúfèé ni Ṣeun Kútì tó tún jẹ́ ọmọ olóògbé Fẹlá Aníkúlápó Kútì ló ti lọ jọ̀wọ́ ara rẹ̀ báyìí fún iléeṣẹ́ ọlọ́pàá èyí tí ń ní ìlú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá tó ń ti alukoro ń bẹ Benjamin Hundeyin ló fi ìdí rẹ̀ múlẹ̀ pé ọwọ́ àwọn ti pàtà tẹ Ṣeun Kútì lẹ́yìn ìgbà tí ó wá jọ̀wọ́ ara rẹ̀ wọ́n pe Ṣeun Kútì àti agbẹjọ́rò rẹ̀ pẹ̀lú ọ̀kan lára àwọn ẹbí ẹni tó ṣojú fún àwọn ẹbí Kútì pátápátá òun ni wọ́n lọ sí iléeṣẹ́ ọlọ́pàá èyí tí ń bẹ ní ìlú Ìkẹjà tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó wọ́n pé èyí ló wáyé ní kété tí ọ̀gá àgbà ọlọ́pàá Usman Alkali bàbá ti pa láṣẹ pé kí wọ́n tètè lọ gbé Ṣeun Kútì wá lórí ẹ̀sùn wípé ó gbé ìgbájú fún ọlọ́pàá kan èyí tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó wọ́n pé láti ìgbà náà ni àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ní wá láti ọ̀sẹ̀ tó kọjá títí dòní àmọ́ kó ti pé ó padà lọ jọ̀wọ́ rẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ wo díẹ̀ nù fún èyí tó ń ṣàfihàn bí wọ́n ti ṣe mú tí bí iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n ti ṣe mú Ṣeun Kútì àti bó ti ṣe gbé ìgbájú fún ọ̀kan lára àwọn ọlọ́pàá of Afrobeat star Seun Kuti for assaulting a police officer. This was contained in a statement signed by the Fort spokesman Olumuyiwa Adejobi. Mr. Adejobi said the Inspector General of Police has ordered the Commissioner of Police in Lagos to arrest Afrobeat singer Seun Kuti, who was captured on video assaulting a police officer in uniform. According to him, the incident will also be investigated. The IGP also equal, equally ordered a speedy and full investigation into the remote and immediate cause of the assault and prosecution of the suspect accordingly. He assures Nigerians that acts of contempt, disdain for symbols of authority will not be tolerated, while offenders of such hideous crimes will be surely brought to book. eighteen ètí ìyànlówó kan Finance bank bíi mẹ́rin lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ̀ lórí ẹ̀sùn pé wọ́n gbẹ̀mí lẹ́nu arábìnrin kan Vivian Omo èyí tó jẹ́ aya dókítà kan tó jẹ́ iléeṣẹ́ báǹkì náà lówó wọ́n pe arábìnrin Vivian Omo ní ojú ọmọ àádọ́ta ọdún lọ àmọ́ tí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ báǹkì Zephyr microfinance bank ó ṣàdédé tí tó sì lulẹ̀ tẹ̀mí padà bọ́ lẹ́nu rẹ̀ ìròyìn fi ìdí rẹ̀ múlẹ̀ pé iléeṣẹ́ báǹkì ìyẹn iléeṣẹ́ ìfowópamọ́ zefa òun ni ó ń bẹ ní agbègbè abúlé ìjókòó lẹ́mọdẹ èyí tó wà ní ìjọba ìbílẹ̀ ìfọ̀ ní ìpínlẹ̀ Ògùn àmọ́ tí wọ́n rè lọ sí ilé ọ̀kan lára àwọn tó ń jẹ lówó láti lọ rèé bẹ̀ sí ní kó ẹrù rẹ̀ síta o ẹni tó jẹ́ alùkò fún iléeṣẹ́ ọlọ́pàá Abímbọ́lá Oyèyẹmí ó fìdí rẹ̀ múlẹ̀ ní ọjọ́ Sunday lánàá tí ń bá wọn oníròyìn sọ̀rọ̀ oyeyemi ṣàlàyé wípé iléeṣẹ́ ọlọ́pàá ni ó ti ráwọ́n tó àwọn bíi mẹ́rin tí wọ́n jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ ìfowópamọ́ zefa èyí tí ń yanilówó ní ìpínlẹ̀ Ògùn oyeyemi ó tẹ̀wájú pé àwọn tí ọwọ́ bà náà ni badmus ọlálékan àjíbádé olùdarí ẹniọlá àdúràgbèmí fẹ́mi ọlọ́kọ̀ wọ́n tẹ̀wájú pé lẹ́yìn ìgbà tí ọwọ́ bà wọ́n ní ọjọ́rú ọ̀sẹ̀ tó kọjá wípé àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà ní ilé iṣẹ́ báǹkì èyí tí wọ́n ṣiṣẹ́ fún ni wọ́n rán láti lọ sí ilé dókítà kan èyí tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn kí wọ́n lọ rí gba owó èyí tó jẹ wọ́n wọ́n pé ní kété tí wọ́n dé ilé rẹ̀ ni wọ́n bá ìyàwó rẹ̀ nìkan bẹ̀ tí wọ́n sì bẹ̀ ní kó lẹ́rù àmọ́ ìyàwó rẹ̀ kọ̀ láti gbà wọ́n láyè àti kó lẹ́rù ìdí tí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ yìí fi tì í tó sì fi ẹ̀yìn jọlẹ̀ wọ́n pé lọ́gán ni arábìnrin yìí jọlọ́run kí wọ́n tó gbé délé ìwòsàn

tòun ti ìdààmú tó bá ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. àwọn ará ìpínlẹ̀ Nasarawa bẹ̀rẹ̀ ní pariwo síta bẹ̀ ìjọba àpapọ̀ tòun ti ìpínlẹ̀ lórí wàhálà tí ń jẹyọ ní agbègbè Karu ìròyìn ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn kan èyí tí wọ́n wá láti abúlé bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìjọba ìbílẹ̀ kan ṣoṣo péré ní ìpínlẹ̀ nasarawa ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ké gbàjarè sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ nasarawa wípé wàhálà tó wọ́n ti ìdààmú táwọn agbésùmọ̀mí ń fojú wọn rí ló ti ń pọ̀ lápọ̀jù wọ́n pe ní ìjọba ìbílẹ̀ kárú èyí tí ń bẹ ní ìpínlẹ̀ nasarawa náà ni àwọn ìlú bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ará ìlú ti bẹ̀rẹ̀ sí ní kérora wàhálà àti ìdààmú àwọn ará ìlú náà náà ni gwanja angwanbege angwanmadaki àti gidan allah wọ́n pé àwọn ìlú yìí ló jẹ́ pé àwọn ẹ̀yà bíi Gwandara Mada Yeskwa ni wọ́n wà níbẹ̀ inú ìròyìn tí wọ́n fi léde ló láàrin ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ni wọ́n gbé ó jù òkú èèyàn tí ó tó bíi méjìdínlógójì sí ní àkókò tí wàhálà àwọn agbésùmọ̀mí yàwọ̀ ìlú tá à ń sọ yìí wọ́n pé àwọn agbésùmọ̀mí ni wọ́n yàwọ̀ ìlú Sakalafia àti Gwanja èyí tí bẹ ní ìjọba ìbílẹ̀ Karu ní ìpínlẹ̀ Nasarawa ẹ̀ tó jẹ́ igbákejì gómìnà èyí wà ní ìpínlẹ̀ nasarawa dókítà emmanuel akabe òun náà tẹ̀wájú pẹ̀lú àwọn ikọ̀ ìjọba èyí tí ń ní ìpínlẹ̀ nasarawa láti lọ rèé kí àwọn tí ń ní ìpínlẹ̀ nasarawa èyí tí wọ́n sọ ẹbí wọn lọ nínú ìṣẹ̀lẹ̀ láabi tó wáyé níbẹ̀ pé wọ́n kù àtẹ̀mọ́ra nínú ọ̀rọ̀ tí emmanuel akabe tí ó fi léde níbẹ̀ ló ti pé irúfẹ́ ìwà èyí tí àwọn agbésùnmọ̀mí fúlàní náà wò ló jẹ́ ìwà tó bani púpọ̀ tó sì ṣe àfihàn wípé wọn ò ní ẹ̀mí èèyàn kọ̀ọ̀kan lọ́kàn tàbí ní ìbẹ̀rù ọlọ́run lọ́kàn o àkábè ó tẹ̀wájú wípé ìjọba ìpínlẹ̀ Nasarawa ṣetán láti pé wọ́n pèsè ètò ààbò fáwọn tí wọ́n wà ní ìlú ẹni tó jẹ́ àdarí tòun ti alága ní ìjọba ìbílẹ̀ Karo James Thomas òun náà tún wọn igbákejì rẹ̀ Lawal Kashi láti lọ èé àwọn ará ìlú pé wọ́n kú àtẹ̀mọ́ra lórí wàhálà tó jẹyọ níbẹ̀ àmọ́ àwọn kan tí ń gbé ní ìlú kákárú wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó ṣeé ṣe kó jẹ́ ìdààmú tí ń bẹ láàrin àwọn ẹ̀yà fúlàní tó ń ta àwọn àgbẹ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ nasarawa ló mú ìjà tó ń togun wá lórí ẹni tí yóò kó àwọn èrè oko tí ń bẹ ní ìpínlẹ̀ nasarawa. nínú ìròyìn ilẹ̀ òkèrè ìjọba orílẹ̀-èdè Sudan láti ọwọ́ ilé-iṣẹ́ ẹ̀ka èyí tí ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè lórílẹ̀‐èdè Sudan ni wọ́n ti bẹnu àtẹ́ lu bí àwọn ọmọ ológun RSF ṣe ṣe ìkọlù sílé ìjọsìn lánàá ọjọ́ Sunday o wọ́n pe ìjọba èyí tó ń ní orílẹ̀‐èdè Sudan àmọ́ tí wọ́n fìdí kalẹ̀ sí olúluwa Àbújá lórílẹ̀‐èdè Nàìjíríà látọwọ́ ọ̀gá àgbà Mohammed abdulmaman tí ó jẹ́ aṣojú fún orílẹ̀-èdè Sudan lórílẹ̀-èdè Nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀lú àtẹ́lu ogun abẹ́lé èyí tó ń wáyé ní orílẹ̀-èdè Sudan o ó pẹ́ ìwà tí àwọn ọmọ ogun RSF wù lù wù ní obìnrin jà bẹ́ẹ̀ sì rèé ní ò jẹun tó dùn mọ́ nínú ara àti rárá ó pé bí àwọn ọmọ ológun yìí ṣe lọ sí ilé ìjọsìn èyí tí bẹ ní Al-Masma ní Omdurman ni ó jẹun tó bani lọ́kàn jẹ́ níbi tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan burúkú ti wáyé ń o ọ̀gá àgbà yìí tẹ̀wájú wípé ogun yìí ló yẹ kó ti wá pé àmọ́ ó ṣì ń tẹ̀wájú ó pé tẹ̀ bá gbàgbé ní àná tí ṣe ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ní ọdún 23 ní àwọn ọmọ ológun rsf lọ́rọ̀lọ́rọ̀ kọlù àwọn tó wà ní ilé ìjọsìn ńbẹ̀ sèré tẹ̀yí sì pọ̀pọ̀lọpọ̀ lọ́kànjẹ́ títí dàkókò yìí nínú ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù fún ikọ̀ orílẹ̀-èdè nàìjíríà tí sì ń gbá ọwọ́ ẹ̀yìn yàyà làwálì tí ó ń gbá bọ́ọ̀lù fún ikọ̀ golden eaglet tọ́jú orí wọn ò ju ọmọ ọdún mẹ́tàdínlógún lọ ni yóò tó tẹkọ̀ létí lọ sínú ikọ̀ barcelona ètí ń bẹ ní orílẹ̀-èdè spain o ìròyìn fi ìdí rẹ̀ múlẹ̀ pé agbábọ́ọ̀lù ìyẹn yàyà làwálì èyí tí ó gbá bọ́ọ̀lù dáadáa fún ikọ̀ rẹ̀ golden eaglet lórílẹ̀-èdè nàìjíríà ni ó gbá bọ́ọ̀lù nínú ìdíje mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó wáyé ní orílẹ̀-èdè algeria fún ikọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà nínú ìdíje afcon tí ọjọ́ àwọn agbábọ̀lù náà ju ọmọ ọdún mẹ́tàdínlógún lọ làwálé ni wọ́n kéde gẹ́gẹ́ bí agbábọ̀lù tó gbábọ̀lù dáadáa nínú ìdíje tó wáyé láàrin ikọ̀ golden eaglet àti zambia pẹ̀lú ikọ̀ golden eaglet àti morocco agbábọ̀lù làwálé ní ojú ọmọ ọdún mẹ́rìndínlógún lọ àmọ́ ó gbìyànjú láti jẹ́ agbábọ̀lù kan gbòógì lẹ́yìn tí àjọ káàfin forúkọ rẹ̀ síta gẹ́gẹ́ bí agbábọ̀lù Ṣòpògèdè tó sì gbá bọ́ọ̀lù dáadáa sáwọn gbìyànjú nínú ikọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé ìròyìn fi léde wípé àwọn ikọ̀ tó gbélé-èdè bíi ti Belgium àti France ló ti bẹ̀rẹ̀ sí nàka sókè tó wà wọn láti ra agbábọ́ọ̀lù làwálì àmọ́ ikọ̀ Barcelona àwọn ni wọ́n gbọ́ òkè ní tètè fífa làwálì mọ́ra wọ́n tẹ̀wájú wípé agbábọ́ọ̀lù làwálì òun ló ti gbábọ́ọ̀lù fẹ̀kọ̀tẹ́lẹ̀ fáwọn ikọ̀ kéékèèké èyí tí ń bẹ lórílẹ̀ Nàìjíríà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 fún ọlọ́wọ́ síbi hilda báṣì lórí bí ó ṣe tún ètò kọ lórí iná dídá pẹ̀lú wákàtí tó pọ̀ jù lágbàáyé igbákejì aláṣẹ lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò léwájú fún ìpàdé àjọ tí ń ṣèjọba lórílẹ̀‐èdè nàìjíríà o ọ̀mọ́gógó gun òkè àgbà wọ ìdá méjìlélógún ẹ̀sùn méjìlélógún lórílẹ̀‐èdè nàìjíríà lẹ́ẹ̀kan sí i àjọ neca bẹnu àtẹ́ lu bí ìjọba aláṣẹ buhari ṣe fi ọwọ́ lé owó orí àwọn ọjà tí ń wọ orílẹ̀-èdè nàìjíríà wá nínú ìròyìn ilẹ̀ òkèrè àmúwá fún yín pé orílẹ̀-èdè sudan gbẹnu àtẹ́ lu ṣíṣe ìkọlù sí ilé ìjọsìn èyí tó wáyé látọwọ́ ikọ̀ ọmọ ogun rsf lánàá ní orílẹ̀-èdè sudan nínú ìròyìn eré ìdárayá àmúwá fún yín níbẹ̀ wípé agbábọ́ọ̀lù ti ń gba ọwọ́ ẹ̀yìn fún ikọ̀ orílẹ̀-èdè nàìjíríà tí ọjọ́ orí wọn ò ju ọmọ ọdún mẹ́tàdínlógún lọ Golden Eagles yóò darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona láìpẹ́ láìjìnà kò ní jù báyìí lọ fún ti ìròyìn àgbáyé èyí tá a mú wá fún yín sọ́ni Sodiq Abiodun náà ló ti ń ròyìn tí dìgbà míì òun rè